حقا والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال ni ètò ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀n ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa àgbà Ṣàmsùdíìnì Ṣítù tá a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ títí lẹ́tà rẹ̀ lọ́mọ bá bàbá wọn ṣítù ṣítáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé síríkì ògúnmákin àwọn afáwà àgbà tí wọ́n bá sọ̀rọ̀ ọlọ́wọ́n bá náà àwọn náà ni imam ishaq abọ́lọ́rẹ́ muhammad al-awwal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. bismillah alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa mawalah. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba alhamdulillah ọlọ́run ọba tí a dúpẹ́ fún náà ni ọba tí ń ṣọwa tí ṣẹwa kù tí dáwà dúró sáyé títí di àsìkò tí a wà lónìí òní náà ni ọmọdé wa ni ó di mẹ́ẹ̀ẹ́dógún ó dá méjì lónìí ìtọ́ ọlọ́run bá ní bóyá tó sì lè láǹfààní àti rí mẹ́ẹ̀ẹ́dógún gbà sí àbí mẹ́rìnlá tá a mọ̀ sí fourteen òun náà ni a máa láǹfààní àti kúrí gbà sí eléyẹn ètò kan ni tó jẹ́ ìtàn ọlọ́run bá subhanahu wa ta'ala ìmọ̀ kan ni tó jẹ́ mọ̀ ọ̀tọ̀lọ́run ẹnìkan gbọ́dọ̀ fọwọ́ rẹ̀ gbáyà yìí pé àwẹ̀ wa kù mẹ́rìnlá báyìí o ẹnìkan gbọ́dọ̀ fọwọ́ rẹ̀ gbáyà pé àwẹ̀ wa kù mẹ́ẹ̀ẹ́dógún báyìí o pé ìmọ̀ ọlọ́run ọba ni iye òǹkà rẹ̀ tá a fẹ́ gbà lọ́dún yìí téèyàn bá wá takú tó sọ pé gbà báyìí lòun máa ṣe dún tòun tọ́ eléyìí ẹ̀yàpọ̀ ànábì directly nìyẹn sallallahu alaihi wasallam ìyàpọ̀ ànábì náà tẹ̀lé òun náà ní túmọ̀ ìyàpọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀yà dúró kàmá retí bí ààwẹ̀ náà ṣe ń súnmọ́ díẹ̀díẹ̀ láti ìparí tó bá ti dìgbà tí ó bá pé thirty nine lọ́jọ́ náà tàbí tí ń ṣe nǹkan báyìí ká ti sílẹ̀ láti máa wò ó ṣé wọ́n rọ́ṣù àbí wọ́n rọ́ṣù ká tún mọ̀ bóyá a máa tún sì gbà kan tuntun fún akọ́gbọ̀n àbí ọ̀kàndínní ọgbọ̀n náà ní ti ṣe twenty nine wallahu ta'ala a'lam ọlọ́run nìkan ló sì mọ ẹbí yìí ẹnìkan gbọ́dọ̀ fọwọ́ rẹ̀ sọ́yà. ó tún kíra wa káàbọ̀ sórí ètò wa lónìí àmìjẹ́ ọlọ́run ọba gbogbo ní okùnfà dáadáa fún wa láyé ń bí nínú sáré wa àti lóòjọ́ àlùkìyámà wa wípé kò fún àǹfààní bí sísọ nígbà tí ò bá lára ẹni tó sọ àfẹ́ni tó gbọ́ kò fún àǹfààní níbi gbígbọ́ nígbà tí ò wúlò fẹ́ni tó náà gbọ́ dáadáa rẹ̀ ò ní pọ̀ náà fẹ́ni tó sọ nígbà tẹ́ni tó gbọ́ bá ti lò ó ọlọ́njọ́jọ́ wúlò fún wa o. à ń tẹ̀síwájú lónìí nínú ibi tí a lánàá lára ń tọ́lọ̀ ń torí rẹ̀ dá wa sáyé ilé ìtàkì ní ìjọsìn ìjọsìn bẹ̀rẹ̀ ó kẹnu ọ̀kan lára rẹ̀ ọ̀hún náà ni àsọ̀rà àsọ̀làtù yìí oúnjẹ ni kàkà tó yẹ sí pé tẹ̀tẹ̀ká rọrù fi kúlì yẹ omi kọ́msàmọ̀rọ̀ ọ máa ń rìkìtì ara rẹ̀ lójoojúmọ́ ní ẹ̀ márùn-ún ẹ̀ márùn-ún lójúmọ́ òun náà ni irun ẹ̀ máa ń kí tọ́lọ̀ bá fi àṣẹ yẹn kalẹ̀ pé ká máa fi ṣùgbọ́n màálù àpàtì ṣẹlẹ̀ nínú tí ó dini púpọ̀ lónìí rẹ́pù ọ̀gọ̀ọ̀rọ̀ kírunkírun lónìí ò mọ àwọn òfin ilé tó rọ̀ mọ́ ìrun kíkí àwọn òfin rọ̀ mọ́rùn inú kì í kan ṣe pé ìlú náà kírun alágbájá ò lè má kírun èèyàn gbọ́dọ̀ mọ ohun tó rọ̀ mọ́rùn kírun èèyàn máa pẹ̀já sí pé wọ́n pa kí lásán dọ́dọ̀ ọlọ́run. ẹ̀sìn àwa mùsùlùmí ìjọsìn kan ní eléyìí tí ẹsùn kó dúró lórí àwọn òfin òfin ẹsùn bá dúró lórí rẹ o kì í ṣe pé tèmi ṣe máa ṣe tèmi lè pé rárá o rárá o bíyàn ṣe máa ṣe ti ẹ̀kọ́ alẹ́ yìí ò nínú ọ̀rọ̀ ìsìlámù bó ti wọn ni là ń ṣe máa lé ẹni ó lè ṣe máa lé ẹrẹ bó ṣe wù ẹ́ ṣùgbọ́n ó ti wọn ni kánìyàn ṣe ìsìlámù rẹ̀ torí pé ìsìlámù kì í ṣe máa lé ìbẹnu àtẹ́lẹ̀ ní ká pè ní ìmọ̀ tó le ìmọ̀ tó rọrùn gan púpọ̀ òní ìsìlámù bó wá ti wọn ni káyọ̀ yẹn ṣe máa ṣe fúláàmù rẹ̀ bó ti wọn ọlọ́run ọba la ti gbọ́dọ̀ ṣe é tá a bá ti ṣe bẹ́ẹ̀ táwọn bàbá ní ká ṣe bó ṣe yẹ ká ṣe kó ba lè rí bó ṣe yẹ kó rí bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́rọ̀ fúláàmù yẹn náà ṣe rí. a fẹ́ bẹ̀rẹ̀ láti tìlẹ̀ díẹ̀ lónìí kó ba lè yé wa dáadáa. àlùwàlá ṣíṣe ó ṣàkókò nǹkan tó jẹ́ gbòógì nínú pàṣẹ kírun lẹ́yìn àti jùlọ kálàf ẹni tí wọn ti dọ̀ràn lórí rẹ̀. èyí tó wá tẹ̀lé náà lẹ́yìn ìgbà tásìkò oorun bá ti tó lẹ́yìn ìgbà tí èèyàn dàtí gbòòhò ara rẹ̀ tó fẹ́ kírun á ṣe àwọn àlàyé pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lórí àwọn eléyìí náà nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa àwa fẹ́ bẹ̀rẹ̀ sí kírun pẹ̀lú àlùwàlà àlùwàlà ṣíṣe bẹ̀rẹ̀ láti bíi ẹ̀rí nínú ọ̀pọ̀lọpọ̀ gbọ́ àwọn tí a fi kí wọ́n ọwọ́ yìí à ń fọ ọwọ́ yìí kókó nípa bẹ̀rẹ̀ sí ìtìbọnú kí omi àlùwàlá wa súnà káṣàlùwàlá náà ká fọwọ́ bá a ṣe wá ń fọwọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọwọ́ fífọ̀ nínú àlùwàlá ṣíṣe ni pé a gbọ́dọ̀ fọ gbogbo ọwọ́ wa ọmọ níka wa àárín ìka wa gbogbo àtẹ́lẹ̀ ọwọ́ wa gbogbo dídí tá à ń so aago mọ́ lọ́wọ́ lẹ́yìn tí tó máa tètè rọ̀ wá lọ́rùn láti gbọ́ yé tá a mọ̀ sí àròrẹ́sìgù ibi tá à ń so aago mọ́ lọ́wọ́ yìí ibẹ̀ náà la máa ṣan ọwọ́ yẹn dé ọwọ́ ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta lọ́tọ̀ ọwọ́ òsì lẹ́ẹ̀mẹ́ta lọ́tọ̀ bí tá à ń so aago yẹn mọ́ lọ́wọ́ wa yìí pẹ̀lú pàlàpàlà èékánná wa gbogbo ọmọ níka wa àárín rẹ̀ mùsùlùmí dẹ̀ rí jẹ́ni tó ń tẹ̀lé àṣẹ ọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ kí ń gbé èékánná sí o mùsùlùmí ti ń tẹ̀lé ọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ kí ń fi irun mú kalẹ̀ o ànábìyí ká gbé èékánná wa ká jẹ irun mọ́ wa mùsùlùmí tó ń tẹ̀lé àṣẹ ọlọ́ àtẹ̀jíṣẹ́ rẹ̀ kì í dárun abíásí àti irun yìí tá àwọn ṣòkòtò sí ń sàlẹ̀ yẹn ó ti yé wa bẹ́ẹ̀ ẹ̀hẹ́n mùsùlùmí kì í dá sí a máa ń fa ní ní gbogbo ìgbà lóòrèkóòrè kódà anábìnrin tó bá ti ń tógó jẹjọ lára àwọn nǹkan yìí ti di ẹ̀gbin lára kí ó yẹ wà lára èèyàn wọn sọ́bùrà àlùsọ̀là ẹ àábu omi sẹ́nu àábi sẹ́nu wá jùgùjùgù láǹpẹ̀ ní alimọ́dùmọ́dọ̀ àwa mú omi tó bá sẹ́kù lọ́wọ́ sílẹ̀ àkọ̀rọ̀ra fi símú àátún fún padà síta tába ti ṣe léyìí àti sẹ́nu lẹ́ẹ̀kínní àtúnṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì àtúnṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta àti bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹrin àní fọ ẹnu lẹ́ẹ̀mẹ́ta káwa tẹ̀tẹ̀ wá fọ imú lẹ́ẹ̀mẹ́ta bá ṣe ń fọ ẹnu alákọ̀ọ́kọ́ náà la máa fọ mú pẹ̀lú rẹ̀ bá ṣe ń fọ ẹnu alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì la máa fọ imú pẹ̀lú ẹ̀ bá a ṣe máa ṣèrè lẹ́ẹ̀mẹ́ta àwa bẹ̀rẹ̀ láti fọ fífọ ẹnu wa lẹ̀rí kò bùkátà títí kájẹnu kílè náà yé wa dáadáa àlè náà máa mú yẹn ká máa nu mẹ́nu àwọn olùmọ̀jẹ́ ká mọ̀ tún kàkà ṣe tó lè ṣokùnfà fífi ọwọ́ sẹ́nu nígbà tá à ń ṣàlùwàlá òun nípa ají làárọ̀ àárín nǹkan fi run ẹnu kò sí pákó kò sí búrọ̀ṣì kò sí nǹkan kan láti fi fọ ẹnu ẹnu ìdàrá ẹni wá fẹ́ ṣe àlùwàlá wọ́n lé lé nìkan ló lè bùkátà kó lu ọwọ́ láti fi fọ ẹnu rẹ̀ ó máa dúró nípò kó bìbà tó lu pákó láti fi fọ ẹnu. àwa fẹ́ fọ ojú wa a bẹ̀rẹ̀ fi fọ ojú yìí láti bí kírun ti bẹ̀rẹ̀ lórí. ẹlẹ́mìí béèrè pé tó ń bá wa já parí nǹkan tó yẹ pé àárín orí ni irun tòun ti bẹ̀rẹ̀ rárá a lọ títí ẹ nísìnyí ìdájọ́ tiẹ̀ yàtọ̀ òun sẹ́sà àwa nílò ìdájọ́ tiẹ̀ lórí ìkàwá tó kù ìdájọ́ ti gbogbo ọgọ́rọ̀ èèyàn pé ń bo ni irun orí ti ń bẹ̀rẹ̀ yìí náà la máa gbé ìdájọ́ lé lórí ibi tí irun orí kọ́ wa ti ń bẹ̀rẹ̀ náà ni ìkọjá iwájú orí wa tá a fi ń kọlẹ̀ kírun yìí ìkọjá sókè títí ibẹ̀ náà níbi tí irun orí wa ti ti bẹ̀rẹ̀ ẹ̀yà wa fọ́ ẹ̀mẹ́ta láti bí iwájú orí yìí tí irun ti bẹ̀rẹ̀ yìí wá sí gbogbo ẹ̀bá tí ẹ̀bá tí wa ẹ̀bá tí yẹn máa fọ́ wa sísàlẹ̀ títí dé àgbọ̀n wa títí dé gbogbo àwa fọ gbóná ojú yìí gbogbo ibi imú gbogbo ìpàtàlà máa tún fọ́ fọ̀ bí téèyàn ń bọ́jú ní ẹ̀mẹ́ta ọwọ́ méjèèjì náà máa fi fọ́ tó bá rọrùn bẹ́ẹ̀ àti tọ́lọ̀ ń bá fún ẹni méjèèjì lẹ́yìn eléyìí èèyàn tún wá fọ apá rẹ̀ apá fífọ̀ yìí náà ọ̀tún látòkè kánná lẹ́tí ti máa bẹ̀rẹ̀ padà o títí dé ìgúnpá títí dé ìbùpá yẹn á tún kọjá ìbùpá wa ẹ̀bù wa á kọjá sókè díẹ̀ wọ́n ṣe náà níbi ìṣẹ́má ń ṣàlùwà láàrin wọn ni hàtà ṣàrọ̀á ìlẹ̀ àbòdì ànábì á ṣàlùwà láàrin sọ̀rọ̀ sáà títí dé ẹ̀sìn á tún mú díẹ̀ nínú ọrùn ọwọ́ lókè láti kọjá ìbùpá rẹ̀ sókè díẹ̀ lẹ́yìn eléyìí tó bá ṣe bẹ́ẹ̀ láti èékánná àti gbogbo kàlàpàlà lẹ́ẹ̀mẹ́ta akókó láti fọwọ́ tẹ́lẹ̀ kí bẹ̀rẹ̀ láti ọrùn ọwọ́ tí mo sago mọ́wọ́ dẹ̀mí rárá o wàá ṣètò tí bẹ̀rẹ̀ láti rí èèkan náà ni ẹ̀sìn eléyìí kì í ṣèrò rí gbogbo ìgbà náà làdẹ̀ máa ń ṣàlàyé fún wa ká má lọ rò pa gbọ́n anílà káyè ó wà òkè báyìí ká máa wá lo irú ká máa wá àpíláyè ọgbọ́n wa yẹn sí bí ọ̀rọ̀ òfin ọlọ́run tó ti lẹ́rìí rárá ká má ṣèjọ́rù rẹ̀ wo àlàyé tá à ń ṣe bó ṣe nínú òfin ẹ̀sìn wa rèé bánabi ti fi kọ́ àṣàbà là ń sọ yìí sallallahu alaihi wasallam lẹ́yìn eléyìí wọ́n ti fọwọ́ ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta ọwọ́ ọ̀sùn náà ọwọ́ ọ̀sùn náà ní apá ọ̀sùn náà ní ẹ̀ẹ̀mẹ́ta àwa bẹ̀rẹ̀ orí orí wa máa bomi sọ́wọ́ ọwọ́ wa méjèèjì àwa sì gbé orí wa ìka ọmọdínrín wa yìí tó kéré jù nínú ìka wa lọmọdínrín àtàwọn akásùkọ̀ àfisẹ́ gbára wọn àwa ìkọmọdínrín àwa dúró ní tí irun orí wa ti bẹ̀rẹ̀ wájú tá a ti sùn kọjú tẹ́lẹ̀ yẹn àwa lẹ́mọ orí àwa fọwọ́ yẹn sórí nígbà tí yẹn káwọ́ yẹn lórí báyìí èyàn wa mú lọ sí ẹ̀yìn bí ìpàkọ́ wa débi tí irun parí sí ìpàkọ́ á lẹ́mọ bẹ́ẹ̀ tá a máa fi owó yẹn wá ìpò ẹ̀ lọ sẹ́yìn bẹ́ẹ̀ a tún wá dáwọ́ yẹn padà síwájú síbi tí a ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan náà tá a bá ti ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀kan ṣo ni láti iwájú lọ sẹ́yìn látẹ̀yìn padà síwájú láì tú ọwọ́ yẹn ká láì tú ọwọ́ yẹn ká àwa mú ọwọ́ wa ìkáwá yìí ìkáwá ìfábẹ́là àwa kí eléyàn bọ inú etí wa àwa mú ìka àtàǹpàkò ìyẹn ní ìka ètò tóbi jù àwa fi eléyàn máa fọ ìta a máa fi ìfábẹ́là a máa fi yẹn fọ imú fọ inú etí a máa fi ìka àtàǹpàkò wa fọ ìta àlàyé àlùbálà là ń ṣe ilé ẹ̀kọ́ ṣùgbọ́n báyìí náà ní fífọ orí àti tí bẹ́ẹ̀ kan náà bẹ́ẹ̀ náà ni kékeré ká máa mú omi sọ́wọ́ a máa máa fi ta àárín orí ìrí ìtọ́pọ̀lọpọ̀ ẹlòmíì máa ń ṣe àkọ́kọ́ mi sórí báyìí eh, bẹ́ẹ̀ yẹ kọ́lá lọ́la o ẹlòmíì á mú omi àkọ́kọ́ gbórí díẹ̀ báyìí àlọ́lá kọ́ nìyẹn o èèyàn gbọ́dọ̀ fọ inú etí pẹ̀lú ìka ìfábẹ́lá wa bákan náà fífọ ẹsẹ̀ wa a tún wá mú omi a fi omi fọ ẹsẹ̀ wa fífọ ẹsẹ̀ dandan ni kéèyàn fọ àtẹ́lẹ̀ ẹsẹ̀ nínú àlọ́lá àtẹ́lẹ̀ ẹsẹ̀ fífọ nínú àlọ́lá dandan ni kéèyàn fọ o àti gbogbo ọmọ níta yẹn náà ẹ má dé èékánná sí èékánná ẹsẹ̀ náà tẹ́ bá dáṣẹ́ lọ gbé ẹ̀yin tọ́pẹ̀ǹtì sí èékánná yín à ẹ̀yin ṣàlọ́ àlá ẹ̀yin kọ̀ọ̀sì kò ṣòfò mọ́ ẹ lọ fọ́ ajá nù ẹ̀há ẹ̀há pátákó kúrò ńbẹ̀ títí yẹ bàbá yìí mùsùlùmí ó ní bàbá ṣe gbọ́dọ̀ rí wọn má kọ̀ sí àwọn kan ṣáàbù ṣáàtì wọ̀ náà rárá la máa fọ àti kókó sẹwa lẹ́yìn ẹsẹ̀ wa ṣe rí kókó sẹwa sẹ́yìn ẹsẹ̀ ẹni pé ihò wà ń bẹ àti dàbí gbàṣẹ tíyàn bá mójútó àlàfo yẹn omi ò ní débẹ̀ dáadáa torí ẹ̀ àti kájẹ́ kómi kárí gbogbo bẹ̀rẹ̀ náà pátápátá ó wá kọjá kókó ẹsẹ̀ wa sókè díẹ̀ níbi tá a ní ṣòkòtò àwọn ọkùnrin ò gbọdọ̀ dé àti jàlábíà wa kókó tẹ̀wá ẹ gbọdọ̀ hàn níta kí ká kí kókó tẹ̀ hàn níta gẹ́gẹ́ bí ìmúra mùsùlùmí lọ́kùnrin àwa fọ́ dídẹ̀ lẹ́sẹ̀ lákòókò ẹsẹ̀ òsì náà bẹ́ẹ̀ a ti parí àlùwàlá nìyẹn ilé ìjẹ́lẹ̀ ara ta gbọ́dọ̀ mọ̀ táwọn tí wọ́n parí àlùwàlá báyìí ìdí àkọ́kọ́ tẹ̀lé kó la àlùwàlá tá a ti parí rẹ̀ yìí àbí ń gbàtà ń ṣe lọ́wọ́ tí kan nínú tá a fẹ́ kàkàlẹ̀ yìí bá ti ṣẹlẹ̀ àlùwàlá yẹn ti tún já padà o tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ sí àlùwàlá wa yìí tó bá ti kíkọ́ láti zó ìtàn tá a ti kàlẹ̀ bá a tún lè lò láti fi kíkọ́ láti áfírì tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí a lè fi kíkọ́ láti gọ́dìrì ẹlòmí àwọn ni a ah, ṣe yẹn pọ́sibú ìta ṣùgbọ́n kí kankan nínú ta bẹ́ẹ̀ tà kalẹ̀ bá ti ṣẹlẹ̀ sí irun tá à ń kí lọ́wọ́ pàtà wà lórí irun àti ká jáde síta àní ìsìláàmù sẹ́ ó kọjá ẹ̀sìn kí n gan kí n ṣe ń jẹ́ ìdíje tó yẹn kò lè rárá ó rọrùn gidi gan àwọn tá à ń ṣe ń bẹ̀ náà ní tá à ń sọ yìí ẹ ṣàkóso díẹ̀ nínú àwọn nàwa àfọdù ojú. nàwa fídùn ojú. àwọn nǹkan tí tó bá ti ṣẹlẹ̀ sí yẹn lẹ́yìn àlàyé àlùwàlá tá a ṣe yìí tá níyàn ti wà ní mímọ́ láti lè kírun yìí kíkan náà ń ta ẹ̀kálẹ̀ bá ti ṣẹlẹ̀ sí ìyàn àlùwalá rẹ̀ ti já o. àwọlùwalẹ̀ kọrin jù mí náà sàbílẹ̀ yìí. àkọ́kọ́lù rẹ̀ ni pé tíyàn bá kẹ́sí pé nǹkan kan jáde lára òun lójú ọ̀nà méjì kan nínú ara ojú ọ̀nà méjì ojú ọ̀nà tá à ń gbà fi tọ̀ àti tá à ń gbà fi ṣe ìgbọ̀nsẹ̀ tí kankan bá ti jáde ńbẹ̀. ìkọ́lé nábì sallallahu alayhi wa sallam la yaqbalu Allahu salata ahadikum. sọ́kà nábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ní ọlọ́run bá ò ní gba irun ẹnikẹ́ni yóò tó bá jẹ́ nínú ìgbà àdàfà àtà yàtà wà á tọ́ a. sẹ́ni náà bá ti dẹ́gbẹ̀ sára tí kò tún máa tún àlùwàlá rẹ̀ ṣe. ìtumọ̀ rẹ̀ ni pé tí èèyàn bá tọ̀ àbí èèyàn yasú àbí èèyàn ṣègbọ̀n àbí ẹ̀jẹ̀ jáde lójú ara ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àbí èèyàn kan kíyèsí yín ó tọ̀ èèyàn kan kíyèsí pé bí omi sẹ́rẹ́ kọ́kàn drop láti ojú ara èèyàn àti gbogbo àwọn eléyìí tó bá ti ṣẹlẹ̀ síyàn ọ̀rọ̀ aláyẹn ti já. àsánì. ẹlẹ́ẹ̀kejì. al-kharijul fahishun najasu minal jasadi. eléyìí àwọn olùmọ̀ sọ̀rọ̀ tó kọ lórí rẹ̀ ó ní kí nǹkan kan kó jáde lára èèyàn tí kì í ṣe láwọn ojú ọ̀nà méjì tá a dárúkọ yìí bẹ́ẹ̀ bí kí ẹ̀jẹ̀ kò ń jáde lára èèyàn lápá èèyàn papá kìkì ó ń kírun lọ́wọ́ ló kàn rí pé ah, ẹ̀jẹ̀ ń jáde lápá òun ah, àbúrò pé sẹ́wọ̀n á ah, ẹ̀jẹ̀ rí nǹkan kan ṣalẹ́ sẹ́wọ̀n nígbà tí ìṣẹ̀lẹ̀ wà lásán àwọn olùmọ̀ ní títí bá ti ti pín nígbà kíkì ní yìí ń jáde ti àfẹ́tẹ̀lé àkàyẹ̀ ti yẹ pé o ti fẹ́ ẹ̀jẹ̀ o ti ní low blood tí kìkì wá ṣe pé bóyá ẹ̀jẹ̀ rẹ̀ ti ṣọ́ọ̀ṣì tí wàá ń di kú tí ń fẹ́ àfẹ́tì láìka yẹ irú eléyìí yẹn ló lè ṣẹlẹ̀ sí wípé àlùwàlá rẹ̀ já wọ́n ní tí ò báyìí ti di lẹ́bù eléyìí yẹn ọ̀nà mẹ́ta lọ̀rọ̀ táwọn olùmọ̀sọ lórí rẹ̀ àwọn kan ní àlùwàlá rẹ̀ já àwọn kan lálùwàlá rẹ̀ ò já àwọn kan ní tó bá ti kó ìnira bá báyìí àlùwàlá rẹ̀ tó já ṣùgbọ́n àti fọkànbalẹ̀ jù wọn kò sí ẹ̀rí kan tó sọ pé tẹ́jì jáde pé bí arú ilé bí àlùwàlá rẹ̀ já àlùwàlá rẹ̀ yìí kò lè já pẹ̀lú àìlí ẹ̀rí kọta lè gbáralé mùsùlùmí kẹ̀dẹ̀ ní bá a ṣe sọ fún wa àwa máa ń ṣẹ̀sìn wa lórí kárí ẹ̀rí ni evidence làwa ń dúró lórí ṣọlọ ń sọ bẹ́ẹ̀ sànà ìbílẹ̀ sọ bẹ́ẹ̀ ká máa pè tí kì í ṣe haram ká máa pè ní haram fún àwọn èèyàn ẹlẹ́ẹ̀kẹta. zawalul akil. bí a bá lẹ́yìn àlùwàlá òjijì bá dákú zawalu lakili. làákàyè rẹ̀ wá yẹ̀ pẹ̀lú pé bóyá anga ni gbé bóyá warapa ni bóyá jununu ni bí àjẹ mọ́tòlù jìm àbí nǹkan kẹsà ṣẹlẹ̀ sí títí ẹ pé ó wá ń bíye fà abnorma ó ń bíye fà abnorma kò bíye fà normally ma àwọn náà mo mọ̀ sọ́gìrì àbó sọ́ọ́rùn ohun ẹ ti wá wọ lára ìdìpọ̀ ẹ̀sẹ̀ káàpù ẹ̀kọ́ mọ́ tó ń ṣẹlẹ̀ mọ́ kì í ṣe kó tó ń gbé o tó bá tó ń gbé àlùwàlá rẹ̀ ti jà. àmọ́ ìbá kánà náà mú nù láyé dábò máa fẹ́sà ṣùkà àyẹ̀kú náà jálè sàn àwòkọ́ ìmáhùn. Aṣẹ́rẹ́là yìí ní ètò tó bá sí pé oorun tó sùn yìí oorun tó kọ̀ tó ń gbé lásán ni. Àhàkọ́lá láwọ̀. Bóyá wà lórí ìrún, ó kọ̀ tó ń gbé ó kéèké rẹ̀ padà. àbí lórí ìjókòó ẹni rẹ lè yóò já lọ́la ṣùgbọ́n tó ti gbàgbéra sínú ẹ̀ ẹ kódà kí n ti gbọ́ ó ti ń hanrun ẹlòmíín sọ pé ṣùgbọ́n náà níbi náà máa ń sùn máa ń hanrun láti dìbì kírun bẹ́ẹ̀ má sì àwọn ànábì ọlọ́run wé wọ̀ bẹ́ẹ̀ ni hadith yẹn lẹ́sẹ̀ lẹ̀ ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run ọ̀rọ̀ títí wọ́n yàtọ̀ àtòjú àti ìrákà ìgbogbo ara tiwa ló ti sùn oorun tètè wa tó bá jẹ́ pé nọ́ọ̀mù mọ̀sáfírík ó ti já lọ àlá wa. alẹ́ bẹ́ẹ̀ àbí káfíńyà tó kàn ṣẹlẹ̀ sílẹ̀ aká yẹ nìyẹn yóò dákun ni tá a sọlẹ̀ kan àbí bí wàá wárápá máa ń da láàmú tó bá ti da láàmú balẹ̀ yìí ti ti lásán kò lè fàlùwà láyé kí irun àfikún tún mí ṣe. bákan náà. rọ́ọ̀lì. ẹlẹ́ẹ̀kẹrin. bá sùn ìmọ̀ràn àti kéèyàn kéèyàn ṣe àlọ́ àlátán kéèyàn wá lọ fọ́ kan àwọn ibi àdùn ibi tí èèyàn fi ń jẹ̀gbọ́n dùn nínú ara kéèyàn ṣe àlọ́ àlátán kó wá lọ fọ́ kan bóyá alukubulain alukubaro wọlkọbù ó lọ fọ́ kan ju ara rẹ̀ bóyá ó lọ yún abẹ́ lẹ́yìn tí ti bá wà lá tọ́wọ́ rẹ̀ bá ti kan nǹkan ọmọkùnrin rẹ̀. masul faruji dèlèyẹ de kúbula ń ka náà ó dùbúra. túnṣe iwájú ló fọwọ́ kàn ní níbi tá ń gbà fi tọ́ ni àbẹ́jì kejì náà ló fọwọ́ kàn níbi tá ń gbà fi ṣègbọ̀nfẹ̀ ọwọ́ èèyàn bá ti kan àdùn àlá ti já eléyìí náà ni masala tó bùkátà àlàyé bẹ́ẹ̀ náà ni tíyàn bá táǹbà fọ́mọ tó dẹ̀ ṣàlùwàlá àlùwàlá rẹ̀ ti já kò ń ṣe ìgbọ̀nsẹ̀ eléyìí tó fọwọ́ kàn òun ló jẹ́ kí àlùwàlá rẹ̀ já ṣùgbọ́n ara ọmọ tó fọwọ́ kàn fi ṣe ìhòhò rẹ̀ láwùrọ̀ ìhòhò tó fọwọ́ kàn yẹn ó ti já àlùwàlá torí tí yẹn bá ṣàlùwàlá tó bá tẹ̀ gbọ̀nsẹ̀ mọ́lẹ̀ àlùwàlá rẹ̀ ò já o àlùwàlá ẹni tó tẹ̀ gbọ̀nsẹ̀ mọ́lẹ̀ ò já kókò lọ ṣe ẹsẹ̀ rẹ̀ ni àbí ọmọ ṣe gbọ̀nsẹ̀ yẹn wá kó ìyẹn fọwọ́ kó ọwọ́ yẹn ò tó kàn gbẹ̀sẹ̀ yẹn kò já àlùwàlá ṣùgbọ́n kí ló jẹ́ lọ́la fífọ ọkàn ìhòòhò ọmọ yẹn òní ti já. paulina ti yí sallallahu alayhi wa sallama máma sadakarahu falyatawadda. Ṣé ìlànà mi sọ̀rọ̀ sáńsọ pé ni yóò ń tọ́wọ́ rẹ bá ti kàn kán ọmọkùnrin rẹ̀ lẹ́yìn tí sàlọ̀ látọ̀ ànábìínú kó sàlọ̀ wàlá ṣe ni o. Torí ẹ̀ ìwẹ̀ tí yẹn máa ń wẹ̀ tá sí wẹ̀ jánábà àti ìwẹ̀ tá èèyàn lè fi kí jùmọ̀ bẹ́ẹ̀ èèyàn lè fi kí irun bẹ́ẹ̀ èèyàn lè fi kí yíyó nǹkan jẹ́ nínú irun. ṣùgbọ́n tí yàn bá wẹ̀ tán tí yàn wá fẹ́ wọṣọ tọ́wọ́ rẹ̀ wá lọ kan adẹ́ àlùwàdá yẹn ti ti bàjẹ́ bẹ́ẹ̀ yẹn kò dáa mọ́. eléyìí jẹ́ lára àwọn nǹkan tí yẹn kú ba àlùwàlá jẹ́. bákan náà. àtìlù la hàmìlì jazú. kéèyàn jẹ ẹran ràkúnmí ọ̀nà àná àlùwàlá èèyàn ti já ẹran ara kúrú ní jíjẹ halali ni ẹran ẹlẹ́dẹ̀ ní jíjẹ ní haram ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ ní jíjẹ ní haram ẹran ajá ní jíjẹ ní haram à ń gbọ́ táwọn èèyàn kan sọ pé ẹran ajá kì í ṣe haram ẹ̀yin ọmọ ìyá wa tẹ̀ ń ṣe wáàsí lórí rédíò lórí kótópà káàkiri ẹ farabalẹ̀ kí ó dáadáa o ẹ má ti tukùtù fáwọn èèyàn o haram ni ẹran ajá ni jíjẹ a sì ń bọ̀ lórí rẹ̀ kí ìdájọ́ kan lọ Ramadan bíi tuntun pẹ̀lú ògo ọlọ́run. wà fi hadithi Jabir radiyallahu anhu anna rajulan sa'ala rasulallahi sallallahu alayhi wa sallam. arákùnrin kan wá bèrè lọ́wọ́ anábì sọ̀rọ̀ mi pé. àtàwàdàwù min luhumil ghanami. ó ní sábà ṣàlùwàlá tó ta wá jẹ ẹran àgbò ṣàlùwàlá wá jẹ ká. Wọ́ọ̀lá. Ṣé ànábì sọ pé. Kí n ṣe ìṣàfàtà wá tọ́. Tó bá kàn òbí ṣì kú fẹ́ ṣàlùwàlá lókàn lè ṣàlùwàlá. Ṣàlùwàlá rẹ̀ ò já. Ìṣàfàlàtà wá tọ́. Ṣùgbọ́n tó bá ní ààbò tó bá ṣàlùwàlá ní ṣíṣe tí wọ́n náà fúnra ara rẹ̀ pé ó ṣe nǹkan mí yàtọ̀ tó kó jẹran àlùwàlá rẹ̀ ò já. Ọ̀la tàwọn dọ́wọ́ mi lóṣùwìl ibil. Arákùnrin wa ń bẹ̀rẹ̀ kó jẹ́ mo lè ṣàlùwàlá tó kó mo jẹran rà kún mi. Ọ̀la náà. Arábìnrin bẹ́ẹ̀ ni ṣàlùwàlá Àtàwọn dọ́wọ́ mi lóṣùwìl ibil sàlùwàlá tó bàjẹ́ ẹran ràkúnmí ká dúró báyìí fún tèmi káwá fílẹ̀ iná fi parí rẹ̀ pẹ̀lú béèrè káwọn yẹn béèrè kan ló wà ń lẹ̀. àkọ́kọ́ nu rẹ̀ ni pé ẹni tó wá kí sọ̀látù lẹ̀ eh, tarawih kò wá láǹfààní àti bá sọ̀látù ìrìnsẹ̀ wọn ti kí ìtọ́kù tó wọlé àwọn èèyàn béèrè pé ṣé wàá lè jọyìn àwọn tó ń kíkà rọ wẹ́sì lọ́wọ́ láti kí sọ̀látù ìrìnsẹ̀ bẹ́ẹ̀ ni eré wà lórí ilé ìfọkàn balẹ̀ pé a lè kírun àrà yàn lẹ́yìn àwọn tí wọ́n ń nọ́sílà lọ́wọ́ a lè kírun àrà yàn Mu'adh bin Jabal la máa kírun ọ̀ràn yẹn lẹ́yìn ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ àwa tún lọ lé a lè lọ kírun fún ara alé rẹ̀ àwọn ara alé rẹ̀ àwa máa kí ọ̀ràn yẹn lẹ́yìn tiẹ̀ òun jẹ́ ìṣe náà fìlàní. ẹ bá wọlé báyìí ẹ ẹ ẹni tó wá gbẹ̀yìn tó kọ́ ṣáà mẹ́rin pé wá bá lẹ́nu tàràwí daniel tàràwí àbáṣámà bọ́ sí ń pè é ilé yẹn announcement yẹn rán ẹni tó bá wọlé báyìí nígbà tí wọ́n ti ń ké tàràwí lọ́wọ́ kó náà kó jọyìn wọn lórí tàràwí yẹn tá a mọ̀ sí aṣámú tó bá ti dáwọn sí méjì táwọn bá ti jókòó tán sálámọ̀ kó ń dìde tó bá ti sálámọ̀ tán kí méjì tiẹ̀ tó kù láti fi kọ̀m̀pẹ́tì àǹṣáyé rẹ̀ àwọn èèyàn tún bẹ̀rẹ̀ ìbéèrè tó pọ̀ ìkan nínú rẹ̀ náà ni ọ̀rọ̀ nípa mọ́sálà àtàlátì sunday sunday wọ́n ní ṣé lóòótọ́ ni kíní yóò sí lára ẹ̀sìn wa bẹ́ẹ̀ ni gbogbo náà la máa ń sọ pé tá a bá ti sọ̀rọ̀ kan tá a ti rí pé àfa kan bá ní kò rí bẹ́ẹ̀ ìgbà láàyè wà láti pera wa kájọ sọ kájọ yanjú rẹ̀ ṣẹ́rin tí ò bá ti sára ẹ̀sìn wa a gbọ́dọ̀ ṣe náà ni jíjẹ àdádálẹ̀ ni anabi sọ̀rọ̀ sáré dẹ fún pé mani ahdasa fi amrina hadha máa lè sàmìlì hu fahuwa raddu anabi lẹni ẹni yóò tó bá dàn kankan lẹ sínú ẹsìn wa yìí o náà tí o sílẹ̀ ara rẹ̀ tẹ́lẹ̀ anabi ní ọlọ́wọ́n bá mi gbà lọ́wọ́ rẹ o ọlọ́wọ́n á da padà fún ni o ẹ mọ fún ayẹyẹ lẹ́yìn kọ́ ní báyìí àti ní ẹ̀rọ àti ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ níbo làná bẹ ti ti ṣerú eléyìí sáwọn kó ti gbilẹ̀ rẹpẹtẹ ẹrí nǹkan ti gbilẹ̀ àwọn èèyàn ṣe káàkiri kò túmọ̀ pé káwárò kó wà lára ẹ̀sìn o kò sí lára ẹ̀sìn o ṣé pérò ń ṣe rẹpẹtẹ kò ní kò ní ìtumọ̀ kankan o àwọn èèyàn kan ń dè sáyẹn oríṣiríṣi nǹkan wọn ń gbé kalẹ̀ wọ́n ń ṣe ni o èrò kọ́ la fi jọ́jì ẹ̀sìn o ẹ̀rí la fi jọ́jì ẹ̀sìn torí àwọn kan pa àfáńṣá ń fẹ́ pawó lóríṣiríṣi ọ̀nà ń fẹ́ mí kèrò lóríṣiríṣi ọ̀nà ọ̀nà ni ayẹyẹ Eh, lẹ́lẹ́tìrì kọ́dìrì àwọn bàbá kan tún gbẹ́sù ìyá àti ẹ̀ma pé wọ́n ní lẹ́lẹ́tìrì kọ́wọ́mì látara díẹ̀ yìí ìyẹn náà ó wà lára rẹ̀ ojúdọ̀ ọ̀rọ̀ ní a máa sọ òun bàbá ti ń sọ ọlọ́run jó lápá lára wa ká bọ́ káyé padà ká kúrò níbi tí ò tọ́ tí ò sí lára ẹ̀sìn ọ̀sán. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwọn tí a bá ní ìbéèrè kan àbí ìkejì àbí tí a nífẹ̀ẹ́ láti ṣe ìgbọ̀wọ́ irú ètò báyìí a pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn òṣèlú wa náà òun náà ní 080 35 75 14 66.